bọ̀dá sàmú náà mà ṣe fojú di. seven nineteen forty two. ọ̀rẹ́ mi tiẹ̀ ní sá. ò dá mi mọ̀ ò dá mi mọ̀ ọ̀rẹ́ mi ò dá mi mọ̀ ò dá mi mọ̀ inú mi ti dùn ọlọ́run. fantastic. pẹ̀tàbùlọ̀. so ọmọ ọlọ́run ayọ̀ délé babalọ́lá. àwọn ò ṣiṣẹ́ síbẹ̀ iṣẹ́ nineteen thirty ó ìwà síbẹ̀ síbẹ̀ eleven twelve thirty eleven twelve thirty yẹ́ẹ̀. ó sáwọn twenty three. mọ́mọ́ mọ́mọ́ ọ̀yá àká. olúwa ló ní ìṣàgùtọ̀ mi èmi kì í ṣàlàyé nínú mùdùbílẹ̀ ní pápá òkòtútù omi mi lọ sí àwọn òmìnira kan lórí tó kàn mí lára. ọlọ́wọ́ ayọ̀ òkú iṣẹ́ o mo yàn bó ṣe ń ṣiṣẹ́ o. tẹ́ mọ̀ pé palace mi rè. mo mọ̀ sá. kábíyèsí kábíyèsí. má ìtàlẹ́ ẹ̀gbọ́n náà. Ah, ṣé bí ìjẹ́bi tí wọ́n ti ṣe fara Christmas ẹgbẹ́ táwọn ọmọ kéékèèké wà tí wọ́n ti fẹ́ máa gbẹ̀bọ̀ lọ́wọ́ yín kí lẹ̀ ṣe bí. ó dà pé olórí burúkú ni. àbẹ̀sí ọ̀hún àbẹ̀sí ọ̀hún àbẹ̀sí kí ni mo ní àbí kí ni mo ọ̀dọ̀ mi ń bì ní bá rọ́mọ kan ló páàkì mọ́tò síbẹ̀ ní bá sọ fún pé kí ló tó fi páàkì mọ́tò síbẹ̀ lọ́ba ní kọ́lọ́ kọ́lọ́ rán lọ́ba lọ́ba ló ń ṣàgbá kántákántá abúlé bọ́sà abúlé sọ fún pé mọ́tò tó gbé wáyé ó máa jóná ni eh. ẹ́ńgìnì ẹ̀dẹ̀ láyọ̀ no nonsense òun nìkan tẹ̀sán yẹn. ìgbà tí mọ́tò ẹ̀ gbóná tán nọ́mbà ló bẹ̀rẹ̀ sí ní frọ́mbù ó bẹ̀rẹ̀ sí ní fàpájánu ń bá ló dà bó ṣe ń fàpájánu ì máa tọ̀ kiri ó ń tọ̀ kiri ní báyìí wọ́n ń wá àwọn ìtì ìrídìí sí. ṣáìdé ìgboyà ló sì ní. bẹ́ẹ̀ni abẹ́rẹ́ kó sì gidi ló sì wá. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ti bí. olóyè òsì ẹ máa lálẹ́ ká má fi ṣe pàdé tán ẹ pẹ̀lẹ́ ṣebí kí n lálẹ̀ ni mo lè lálẹ̀ tó bá yẹ torí ìlú mi ilẹ̀ mi ò lè máa lákọ̀dẹ̀ ìlú mi. Ah! ẹ máa lálẹ̀ ah, akábíyèsí pàdé ìtàn ẹ máa là olóye kọ́ máa là. mo ní ká kọrin fún mi. kábíyèsí ẹ jẹ́ àjọ̀dún ìjọ kérésìmesì kérésìmesì dé kérésìmesì dé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 Sit <laughs> sweetheart mi ló ń pè mí. <laughs> àwọn ọmọ set. hello baby <laughs> baby go home, ló baby tó bá kọjá next week tó o bá wálé màá fẹ́ lómi o. èmi dẹ̀ single. ìyàwó ẹ̀ máa dayà ya mò ń sọ fún ẹ. èmi ò dẹ̀ ọ̀rẹ́ mi wà ń bí báyìí àti Nùkẹ́ wà ń bí báyìí. Ah. èmi náà wà ń bí ooo èmi náà wà ń bí ẹjẹ bá sọ kẹsàn pé Sàámú lórúkọ mi. ọbọ kan ni mi ìṣe ọmọbi tó ti ń bọ̀ ó kàn ń distract ní jàre. mi kí ni ara ò kì í sáfárà. bébì jẹ́ kí n pẹ́ padà jọ. òǹkú wọ́n ètè fi ń ṣe báyìí. ẹ má bínú kò sọ fún yín ni pé èmi náà wà bí kẹ́kọ̀ọ́ bá mi sọ fún wọn ó tó ohun tí mò ń sọ nìyẹn kí ló ń ṣe yín bẹ́ẹ̀ ṣe pé mo wà wọn kó ẹ̀dẹ̀ ń distract mo dẹ̀ tún sọ ẹ̀dẹ̀ ń sọ pé kò lè tó báyìí kí ló ń ṣe yín. ó dẹ̀ má bínú I mean harm you know I mean harm ẹjọ. nǹkan ṣe wọ́n nǹkan ṣe wọ́n nǹkan ṣe wọ́n. etí mo sọ ni pé ara ò kì í sáfárà. ara òṣìwò ara òṣìwò ni ò kì í sáfárà mo mọ yín rí ni ẹ ṣe mo mọ yín rí ni kí ló ṣì ná. ẹ ti bínú gan. Ah. ẹ lè wá ń kan stew ní zans àdúgbò. fàyè gbà mí lèmi lọ fàyè gbà mí ọ̀dà. hello ẹjọ driver gbogbo ohun tó bá máa gbà ẹ má gbé máa yìí o ah kí ló ṣẹlẹ̀ ìwọ ló ra mọ́tò sí wọ́n dìrì tó bá fi ní kọ́ bá gbè mí kí ló kí ló ẹ mi gbọ́ kò ní bàjẹ́ fún yín kí ló tẹ̀ fi ní kọ́ má gbé sọ́kọjá nǹkan tá a jọ sọ ń bìrì ṣe bí ayọ̀ ah, lọ́mọ sáfárà ni. máa fún yín ní two five ẹ má gbé máa yẹn. wọn ò ní gbowó ẹ. ọ̀nkú ẹ̀jọ̀ dúró ẹ má wọrí ẹ ṣe gan jàre. kí n má wọ mọ́tò mọ̀ torí owó. ẹ kó lọ́nà ẹ máa pariwo kiri mi mọ́ bí tó ń sinmi wọn. lórí pé mo gbà yín dà pàrà bí lásán orí yóò pé asáré jẹjẹ kan kò ní kọjá lé ẹni gbẹrẹgbẹrẹ kan kò dẹ̀ ní sùn sọ́nà nǹkan ṣe yín lórí gbọ́n báyìí àǹbá àǹbá àǹbá àǹbá yín ṣe ṣe ṣeré ń bí lásán níranu òṣì. Ah! àti ẹ̀rí mọ́tò fáyé gbá mi fáyé gbá mi. fáyé gbá mi fáyé gbá mi. Fáyé gbá Báyìí gbá mi. Fàyè gbà mí bàbá, fàyè Hello, mò ń gbọ́ yìí, a ti fẹ́ débẹ̀, ẹ mo ti wò lọ́kọ̀ àti wò lọ́kọ̀, ẹ wà sí wò lọ́kọ̀ òun náà ni òun ni ó yẹ súnmọ́ ẹ súnmọ́ súnmọ́ ẹ òun ni òun ni òun ni àti rí àti rí ẹ súnmọ́ ẹ súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ èso ó dà bẹ́ẹ̀ ah Samu. <laughs> Samu. Samu. Samu, Sàámú àsàmú nídìí. sọ fẹ́ kírun àṣùbà ni. àṣùbà bó o. tó bá yẹ kó fẹ́ kírun àṣùbà ni ètò ìsọ fún mi kí lọ kírun àṣùbà kí lè padà wá sún orí ẹkún mi gan lọ. bàbá mi àṣùbà kò ní Sàámú dìde ní Sàámú dìde Sàámú wọ wọ báyìí báyìí báyìí dododododo oya oya ẹ má bọ ẹ má bọ ẹ má bọ ẹ má bọ ẹ má bọ ẹ má bọ ẹ má bọ Sàámú ah, Sàámú dìde dìde ah, àwọn orúkọ kò wọlé kù ẹ ẹ má bọ ẹ má bọ ẹ má bọ tẹnu ti rẹ lánàá tẹnu ti rẹ lánàá tẹnu ti rẹ lánàá tẹnu ti rẹ lánàá ẹ wọ ẹwọ ẹjọ sọjí bẹ̀rẹ̀ sọjí ọ bẹ̀rẹ̀ sọjí kankan sọjí bẹ̀rẹ̀ ọ ṣe sọjí kankan mi rẹ ẹwọ ẹwọ ẹwọ ẹ kápọ̀ mi lù lẹ yẹ ẹwọ ẹ sùúrù ẹ kí ló ṣẹlẹ̀ tèmi tèmi là ń lọ tábà ti lọ wájú kọ tẹ̀lé wa kí ló ṣẹlẹ̀ ẹ sùúrù ẹ jẹ́ ká nídìí yín o bàbá wa tẹ̀lé wa. oya move move move move move. kí ló ṣẹlẹ̀ tèmi tèmi tèmi lẹ́jọ́ yá. ó yẹ tẹ̀lé wa tẹ̀lé wa. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Sàámú Sàámú mò ń bí ẹ kò dá mi lóhùn ṣé kìí ṣe pé nǹkan mi ti ń ṣe ilé ayé ẹ báyìí torí ọ̀rọ̀ ò fẹ́ sú mi ọ̀rọ̀ ẹ ti fẹ́ sú mi báyìí pàápàá kó máa sùn ní gbogbo ìgbà ṣé kìí ṣe pé nǹkan mi ti ń ṣe ilé ayé ẹ ó dẹ̀ pé ogun kan ti ń jalè ayé ẹ Sàámú torí ọ̀rọ̀ ò mi ara báyìí kí ni tó ń ṣe ẹ náà ẹ náà. òwe jíjí ń bọ̀ wọ ìyá òwe ìsayé mi di sinima ó rẹ̀ sọ́ di fíìmù àgbéléwò wá fógun tó wà náà yé mi ó fún táìtù ogun kan ọlọ́run á jẹ́ kó ogun kan da ayé ẹ̀ láàmú. mi kọ́. ogun kan máa ba ayé ẹ̀ jẹ́ orí. kí ló dé tó yẹn. kò sóhun tó ń jẹ mí o ohun tí mo rí sóhun tó ń jẹ mí ni good living. mi ò gbọ́. good living ni dókítà gan sọ wọn ló bá jẹ́ ìṣẹ́jú márùn-ún ló fẹ́ fi sùn fi sùn bó jẹ́ ìṣẹ́jú mẹ́wàá ló fẹ́ fi sùn fi sùn bó lè jẹ́ ìṣẹ́jú ọgbọ̀n ló fẹ́ fi sùn fi sùn good living ni mo rest. ṣé good living ni kò mọ̀ sùn káàkiri gbogbo junction one hour two hours ṣé good living yẹn ah àbí tí ẹ wá dúró ná ní tèmi bá wa kàn níta ok níta bá wa kàn o arábìnrin kan ọmọ bọ́lájí ṣó o rántí ìyá wọn. ta ló ń jẹ́ ọmọ bọ́lájí. fine ṣó o rántí báàgì torí ń jọ́ kìnìún àná tó o insist kó fẹ́ dá padà táwọn sọ pé rárá pé àfẹ́ kó dá padà nítorí o lè tọ̀ lọ́n jẹ́ kẹ́yìn jẹ́ látọ̀ ni tí mo padà dọ̀rọ̀ báàgì yẹn padà pẹ̀lú owó mo yà tó sanra yẹn. bẹ́ẹ̀ ni báàgì tó dá padà yẹn ọláàánú rí ọjọ́ sí òun làánú fẹ́ jẹ báyìí o. bí wàá ẹ fine torí pé àwa padà gbọ́ pé madamu bọ́lájí yẹn ó ti kọ́ iléeṣẹ́ ńlá iléeṣẹ́ ọṣẹ tó ń pè ní mo boss bẹ́ẹ̀ ni mo boss yẹn lèmi àti ẹ̀ wáṣẹ́ lọ nígbà tá a débẹ̀ lórí wálé ó dá wálé mọ̀. ó mi ó mojú mi. owó ah, ah, mo mojú ẹni yìí ọ̀rẹ́ yín gíga tó dá pọ́ọ̀sì padà fún mi jọ́ kìíní àná òun kọ́ àsọpọ̀ ah, wà ó wá ń ṣá méjìlá ní ìdíṣẹ́ àní ara púpọ̀ náà ní ìdíṣẹ́ ó wá ń tọ̀ tó wá kéyìn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ ní ìdíṣẹ́ ẹ mú ẹnì kẹta yín yẹn ẹ mú wá bá mi nǹkan tó gbé wa débi yìí nìyẹn nígbà tá a dẹ̀ mọ̀ pé òkókó níṣẹ́ kankan lọ́wọ́ toró sọ pé ká padà wá rí òun ó dẹ̀ nìkan mú ẹ dání. àwa mẹ́tẹ̀ẹ̀ta nọ́mbà tó wá fún yín dà pé ká fi wá bẹ̀ tá a bá pè. kò fún wa nọ́mbà bó fún wa ní complimentary card lọ́wọ́ ẹ̀ mo mú dání òun rèé complimentary card tó fún wa lédè yìí bẹ́ẹ̀ ni òun nìyẹn. ọ̀sùn àlà àmì bá aráyé fọwọ́ tì. àmì o kàṣí pápápá o. àmì sori burúkú. àmì. ibi ò lè bá àmì. àjọ máa fẹ́ gbẹ́ pẹ́ àmín. ọ̀rẹ́. Sàámú. àjọ ń bọ̀ ni ó sọ pé òun fẹ́ dúró mi yìí mo sọ fẹ́ kó jẹ́ ká dúró de náà mo ti sọ fẹ́ kó jẹ́ ká dúró de Sàámú. Ah, ah. láti junction sí ibi sójì náà ni ó ti yọ kò ní pẹ́ tí èdè bí. mo dẹ̀ pé great opportunity ní báyìí máa pariwo ń bí báyìí. wo bí great opportunity ńlá ni kí olú madam tó lè sọ pé ká wá wo àwọn nílé tó yẹ pé torí Sàámú dẹ̀ ni àwọn nídìí bíbá ká máa wá pariwo. àfi ká fi ṣe òun. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Ah, how may I help you kí lẹ fẹ́. màdámù ni wọ́n ní ká wá lónìí sá. madam. Eh, àwọn ló ní Kawaluni. oh okay madam ti expect yín okay, ta ni sàmú nu yín. Samu sì ń bíbá ẹ̀ bọ̀ ó ń bọ̀. Eh, ó ti fẹ́ débi. bẹ́ẹ̀ni ó máa tó débi. okay wọ́n ti drop message le? Okay. since ti Samu sì ń bí i cannot attend to you tí Samu bá ti dé let me know ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ jẹ́ kí ẹ̀sà mo gbé tí òmùkè mo sọ fún ẹ kí sàmú ló máa fẹ́ padà kó bá wa báyìí o jẹ́ ètè wàsàmù lọ nísìn kí èmi wàsàmù lọ àbí kí wọ́n wàsàmù lọ ẹ̀ẹ́ èmi kí wàsàmù lọ àbí. tó o bá lè wa lọ ìgbẹ́ tà káwọn méjèèjì kájọ wa lọ. ok dúró sí mẹ́mẹ́ wá sọ fún mi kí n má wàsàmù lọ ah, ah. kò sí wàhálà èmi ó lọ síbi kọ̀kọ́ ẹ mọ̀ ṣe káàkiri nìyẹn náà. ọjọ́ náà ọjọ́ torí ọlọ́ ẹ jẹ́ kí n máa bá tèmi lọ má kó bá mi. ẹ má kó bá yà bó ti kó bá ara ẹ o ti mọ̀ ni. ẹ má wọ̀ Oh, better. wọn làwọn ń bọ̀ bí better. But that will let you to, ń bí. bọ̀dá ò lẹ́yìn tún pé bọ̀dá ò lẹ́yìn tún pé ṣé bí mo gbẹ́ ni lọ́kadà ni mo gbé lọ́kadà ni nà ṣe ló dẹ̀ sùn lẹ́yìn ọ̀kadà ṣé ló ń forí sọ ní kódà pé ọ̀tà tó rà gan ó sanwó ni kò dúró gba pé ọ̀tà bí tó ti ń sùn ṣé nígbà tó bá ṣubú lórí ọ̀kadà ni mo pé kí n kò já sílẹ̀ ń bíbà yìí. lóye kúkú fi pa síbẹ̀ yẹn àbí. ọ̀tá ni mo pa kan kú ó sùn ni. ó sùn. ẹ jẹ́ kí Uncle, ọ̀dùnmílẹ̀ òun kò mo sọ fún yín. kí ni mo gbọ́ tó sọ yìí. ní àkókò fáwọn rẹ. ah no ti change position. ó sùn ni ó sùn ni ẹ fi mí lù. Ah! ẹ ló ti sọ bòrú mi ẹ fi mí àdìbò sí o. Ah, ọwọ́. jíjẹ́ ọkú bọ́dà kí n máa lọ àbí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dá mi dúró tó ọlọ́run á dá láàrin mi àti yín ah. ọlọ́run á iná dúró ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tó bá kó kú ni o. ọlọ́run bá mi gbà tí yín jẹ́ ni ẹ̀yin olórí burúkú yìí ọlọ́run dá yín dúró ẹ̀yin wèrè. Sàámú Sàámú olóòbí kò ní olóòbí kò ní olóòbí kò ní ta ti ń wẹ látàrí ta ti ń dúró díẹ̀ tí a rí ẹ. mo ń sùn lọ́wọ́. kí ni. mo ń sùn lọ́wọ́. wọ́n ah! ti nara kun yín nìkan. mo bí ọ̀nà oníkan ọ̀nà oníkan àfi ká ju àlè báwo wọ́n bá yọ. Sàámú Sàámú ah! mo gbé láyé mi ṣé kò ti ṣẹlẹ̀ sí ọ̀bọ ìbáyìí fún ọ̀fọ̀ òun ìṣègbè fún ẹni sáà. rẹ́ẹ̀mọ̀ ah! kéèyàn wo bí wo bí a kò pàdánù ni a kò ṣe é ṣe dàbí. ṣé ṣàgbà sílẹ̀ báyìí. mo gbé Sàámú wọ́n yà wọ́n yà pa á sí ìbáyìí ní sùn ah, ó ń sùn àníkòkò géètì òun ò lè kọ géètì tó ń sùn. Hmm? ẹ ra sà. kí ló ṣẹlẹ̀. sàmú ti dé. sàmú ti yẹ sọ lẹ́ẹ̀kan pé tí ó bá ti tẹ̀lé wa dé ibà yìí àní ráyè rí màdàm láti wọlé òun ló ti tẹ̀lé wa dé ibà yìí. ok sàmú yẹn rèé. bẹ́ẹ̀ ni sàmú ni. màdàm sọ bẹ́ẹ̀ náà pé sàmú yẹn ga dáadáa. ó ga alright kí lẹ wá fẹ́ǹsì. <laughs> Eh, fine nígbà táwa lẹ́ẹ̀kan ẹni tí ó bá sí Sàámú a lè ráyè wọlé torí tọlọ́run Sàámú ti wà pẹ̀lú wáyé báyìí nísìn ẹ jẹ́ ká ráyè láti lè rí madam torí tọlọ́run. ṣùgbọ́n Sàámú tẹ̀ ń sọ rèé ẹ jẹ́ ó sọ̀rọ̀. Sàámú ẹ máa sọ̀rọ̀ ẹ máa níṣó ẹ máa progress máa bá yín. ẹ sà ẹ má bínú kò lè sí progressing kankan kankan torí pé ó máa ń tijú kò lè fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ dáadáa ní ẹjọ́. bẹ́ẹ̀ni ojú ò tì mí lè sọ̀rọ̀. ok ó lè sọ̀rọ̀ ó yá sọ fún mi kí ló fà tó fi pẹ́. mo ń sùn ni. mi ò gbọ́. mo ń sùn ni junction. Ah, ẹ dúró kí ni gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń jágbà mọ́ra yín lẹ́nu báyìí ẹ book appointment pẹ̀lú madam madam dẹ̀ fún ara wọn dúró dè yín látàárọ̀ ẹ jọ ṣé ẹ expect kí madam ṣì dúró nílé títí di àkókò yìí ni ooo ẹ ṣe bóyá madam ò níṣẹ́ bíi tiyín àbí odidi mobile soap odidi ceo kọ́ ṣì wà ń lé di àkókò yìí ah no ẹ serious madam ti wà lábújá bá a ṣe ń sọ̀rọ̀ báyìí yes wọn ò sí náà wọn dúró dé yín wọn ò rí yín nígbà tẹ́yìn wá síbi báyìí over four hours ẹ̀yin ò wá go ti yín àwa wí tán mo tún wá ń béèrè oorun ti fi hàn yes n tó túmọ̀ kí lè wá lè ṣe fún wa báyìí yẹn torí Ọlọ́run. tí mo lè ṣe fún yín ẹ kọ fún nọ́mbà yín sílẹ̀ ńlẹ̀ tí madam bá ti dé màá mú un bẹ̀. Ah, ọjà ẹsẹ àjọjọ torí tọlọ́run ẹsẹ àjọjọ. Ah, ah. Eh, ẹ má bẹ̀ mọ́ ẹ má bẹ̀ mọ́ ẹ jẹ́ kó máa lọ eléyìí tiẹ̀ ní gbèrágà oníkẹ́lọ́kọ nọ́mbà sí i ojú títì wọ́n ti kẹ́ni tiwọn ni Ọlọ́run á tẹ́rọ̀gì fún ẹ jẹ́ ká máa kú. mo dáná Sàmúlẹ̀ ni lẹ́nu sí ẹni pé wọ́n ti ká ẹni ti wọ́ olówó tẹ́rọ́gì títà mo ti padà báyìí wájú báyìí torí ọlọ́run. Ah, <laughs> ọlọ́run ò dá sóore fún mi má sóore tó ní kílọ̀sì fún mi ah, irú òre báyìí sàmú ní kílọ̀sì wa báyìí ọlọ́run ọlọ́run o. wọ́wọ́wọ́ ọ̀dẹ ìṣí whatever whatever ìṣòro ayé ayé tiẹ̀ nìyẹn ohun tó bólúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ah, nínú ayé tèmi ọlọ́run máa ìṣòro fún mi tó pọ̀ kpk ẹ kó pọ̀ kẹ̀ wọ́n pọ̀ kì í. kí ló fẹ́ ṣe tó ti bá dẹ̀ ní bẹ́ẹ̀ lórí wá jí kẹ̀kẹ́ ẹ̀sà ẹ̀sà ẹ̀jọ̀ ẹ̀ ní ẹ̀jẹ̀ bẹ̀ yẹn ṣe é lájà. ọlọ́run bọ̀bọ̀ olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ. ṣé ti fẹ́ kẹ́ sí àbí. o ṣe máa request fàájà olórí máa request fún. olórí burúkú ló dé wọn. ọmọ gbẹmọ yìí ti àjà bí bọ̀dà gẹ́gẹ́ ni. kò sí wàhálà. ìwọ Ọlọ́run bí mo ṣe ń sùn káàkiri ṣé pé lóòótọ́ lóòótọ́ láàyè ń ṣe mí irọ́ níjọ ayé wo ló ń ṣe mí ayé kankan ò ṣe mí èmi tó jẹ́ pé nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní sùn kan tí mo ti ń sùn tí mò ń sùn dọ̀kandọ̀kan lẹ̀ ní wíwẹ̀ tí bá ń sùn ẹ̀kẹ́ mi ti bẹ̀rẹ̀ sí ní tóbi. ẹ ló bọ̀ dá mi ẹ ẹ ẹ ẹ ní sùúrù ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ò mi mò ń bọ̀ ń sẹ́ ẹ dúró ẹ dúró ẹ má sọ nǹkan kan ìbẹ̀rẹ̀ máa sọ fún mi sí pé ẹ wọlé ò wá o ẹ jẹ́ kí wọ́n gbà nǹkan yẹn lọ́wọ́ yín lọ́wọ́ kan ẹjọ́ tó rọ lọ́rùn mò ń bọ̀ sí màá kọ́ yín lára injunction ẹjọ́ ah, mo ti gbọ́ bọ̀dá mi mo ti gbọ́ ah, ta ni fẹ́ gbọ́ ọmọ mi fún báyìí ọlọ́run ah, bọ̀dá Sàámú ṣe wàá pa ẹ káàsán ẹjọ́ ṣe lọ́bì kankan. òkè ni mímì kì í ṣídìí. ẹ ẹ máa ṣoore kan fún mi ni mo fẹ́ gbọ́mọ mi fún yín mo fẹ́ sáré bọ̀dá mi junction bẹ́yìn òrùn yẹn mú mi fẹ́ gbọ́mọ yẹn wọnú ọ̀rùn ni ẹ bá mi gbé e. sẹ́ẹ̀nì pẹ́. mi ní pẹ́. mi mọ mi mọ tó máa ń fa ọmọ kókó lọ́wọ́ mi wọ́n dàbí ẹyin ni o ah. máa ń gbé gbé gbé mi ní fẹ́ gbé wọn lẹ̀ bọ̀rọ̀ mi ò mo yóò pé sẹ́ẹ̀nì pẹ́. mi ní pẹ́. mi fẹ́ kọ́ mọ ké o. kò lè ké o ti sùn ẹ̀yin ni kẹ́ má jẹ́ kó jí. kí lórúkọ ẹ̀. Gbénga. Gbénga. Mm. Ah, ah, ah. ṣé mo gbé dáadáa eh, eh, báyìí. ẹ eh, ṣe ṣe àṣe jẹ́jẹ́. mo gbé dáadáa báyìí. ẹ ẹ ṣe ẹ káṣọ yẹn mọ́ra. ọmọ yìí ó dẹ̀ ju afúsá. <laughs> ẹ mọ nǹkan ẹ má jẹ́ kó jí ẹ jọ mi ní pẹ́ dé sìn. gbẹ̀ngà lórúkọ ẹ̀ ó jọ dream song mi. kò sí wàhálà ẹ má pẹ́ jọ ẹ <laughs> ṣe gan ẹ ṣe máa kọ́ yín lára ń sìn yìí o ẹ jọ o. gbẹ̀ngà tó ti sùn báyìí ó ń rúnra o gbẹ̀ngbẹ̀lẹ̀ ah. o gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀lẹ̀ o gbẹ̀ngbẹ̀ngbẹ̀ <laughs> ọmọ ìwé yẹn rẹ́rìn sí mi látòjú ooru gbẹ̀ngbẹ̀ngbẹ̀lẹ̀ ọmọ ìbá láṣẹ́wó tó bá dàgbà lọ́wọ́ kẹ̀kẹ́ <laughs> tẹ̀rẹ́tẹ̀rẹ́ àti kékeré ló máa ti mọ̀ ṣọmọ wétè gbígbó olúwàgà ó dára ee ee ó dára gbẹ̀ngúlò tiẹ̀ lajú kó bá mi sọ̀rọ̀ wọ́n ló ti sùn lajú lajú lajú lajú lajú ẹ jọ ta ló wà nílẹ̀ ẹ máa jáde síta Sàámú ni mo máa ń wà mo máa dárò ta ló wà nílẹ̀ <laughs> mo dárò Sàámú ni mo gbọ́mọ fún tàmí báyìí ẹ jọ ta ló wà nílẹ̀ ẹ jáde síta ẹ gbà mí mo máa ṣe ọmọ gbé fún yọ̀bá yìí ẹ máa gbà mí torí Ọlọ́run Sàámú ni mo máa wá pẹ̀lú ọmọ mi. bẹ́ẹ̀ ló lórí burúkú ẹ̀ dání. Ah! jọ sábíàmọ́ ni wọ́n yìí. a ní sábíàmọ́ ni wọ́n yìí òun ló gbọ́mọ fún yàn ẹni tó wá gbọ́mọ fún dàrá yìí. ibi lójú kò sí kí n tẹ̀sán lédè junction kì í padà gbogbo ìdí mo lọ́sìkò ju ten minutes lọ. ó yẹ ẹ̀mí mi dẹ́ẹ̀dì kí n máa ẹ̀mí mi à ah, ẹ̀mí mi ẹ̀mí mi tẹ̀lé ẹ̀mí mi dẹ́ẹ̀dì. gbàlọ́wọ́ ẹ̀ omi yẹ kó gbàlọ́wọ́ ẹ̀. ẹ bá mi wọ́mọ mi jáde. ìjọba fojú ẹ rí ìjọba fojú ẹ rí ìjọba ah, fojú ẹ rí. mo dárọ hmm. ọmọ kókó ọmọ kókó ẹ bàbá mi. Mọ́mí Táyọ̀, ẹ wọ́n lé mi ṣe ń pariwo nílé, ṣé mo gbálẹ̀kùn káàkiri ẹ̀jẹ̀ bọ́ síta ìtara ọmọ ọ̀tá yín ni iṣẹ́ ìgbógun mo ṣe pariwo pé mo gbọ́mọ fún Sàámú Sàámú gbọ́mọ mi lọ ẹ Sàámú ni mo ń wá ẹ dákun ni mo gbọ́mọ fún ẹ gbọ́mọ fún Sàámú ẹ gbé ọmọ yín ẹ gbé fún Sàámú mo sọ́ọ̀rì láti sọ orí yín ò pè mà. àwọn ah, ah, báwo lè ṣe máa wọ ṣùṣù tó máa gbọ́mọ fún Sàámú ó dáa ẹ lọ sí àdúgbò kẹ ẹ lọ sọ fún wọn pé Sàámú lẹ gbọ́mọ fún kẹwàá ọ̀bẹ lòmí ò ní sọ kò pa yín ẹlòmíì gan máa fokùn wọ yín lọ́rùn ni. èèyàn ní á dáa fún ẹ ẹni wá yọ ọmọ fún ẹ ò ní jí ẹ lọ́mọ gbé lọ ṣó gbọ́. ẹ wọ náà jẹ ká rojọ́ ọmọ mi ní kẹjẹ kí n wá ẹjọ́ ẹ ṣàánú mi ọmọ mi mo dáná ẹ bá mi wọ ọmọ mi o ọmọ mi o. èmi jáde lọ òní lọ báyìí. ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀. ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ kan wà tó sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ló gbọ́ ọmọ yín ṣeré lọ èmi lọ. mo dáná ẹ jáde lọ ẹ jáde lọ ẹ jáde lọ ẹ jáde lọ ẹ jáde lọ àǹtí ẹ̀rìn ṣé ẹ lóyún ni tí wọ́n tẹ́ lóyún sẹ́sẹ̀. ṣe bàbá yín wọ́n mọ ní ẹ̀wọ̀n. ẹ má bínú ẹ gbèsè ilé ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká rìn kíá ẹjọ́ torí Ọlọ́run. ẹ gbèsè ilé abiyamọ lè náà ẹ gbèsè ilé àbí ìfilọ́sẹ̀lẹ̀ mẹ́tọ́rọ́ lọ́tẹ̀ rí báyìí. Eh, eh, ṣé mi ò ti wá dáràn báyìí torí Ọlọ́run ẹ wo ọ̀dọ̀ rẹ wọn tá ń lọ ó sì náà sẹ o ọ̀nà báyìí ni o ah, kí ni. Ah. ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run àǹtí àǹtí ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi níbọ̀rẹ̀ sáà mú. Samu, Samu, ṣe bá mi rí. Ah. ẹ eh, arábìnrin yá lọ bí sáà lọ. ẹ jọ ẹ fọlábalẹ̀ o mo fọlọ́ọ̀bẹ ni o. ẹ bá mi rí Sàámú pẹ̀lú ọmọ òkókó. ọmọ òkókó ẹ̀yin lẹ gbọ́mọ fún Sàámú. kò rí bẹ́ẹ̀ mo tẹ̀ sáré gbọ́mọ lé lọ́wọ́ pé kò tẹ̀ sáré bá mi gbọ́mọ dání mo sáré lọ ibi tí mo lọ tí mo fi dé ó ní mi máa rí Sàámú mọ̀ ẹ̀ máa gbà mí mo ẹ̀ máa jẹ́ sórí burúkú. orí yóò pé rárá o kí ló máa ń ṣẹ̀yìn obìnrin kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹ̀ nílà káyẹ̀ ọmọ òòjọ́ ah. like two minutes ago ni mo rí Samu tó lóun fẹ́ lọ yàgbẹ́ níbì kan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ọmọ kókó lọ́wọ́. ẹ ó lọ fẹ́ lọ yàgbẹ́ pẹ̀lú ọmọ kókó lọ́wọ́ ẹ jọ ń bọ ni nísàlẹ̀ bọ̀ ah yẹ. ẹ wọ́n bọ́ mi. Ah, ah ọmọ mi ọmọ mi ọmọ mi. ọlọ́mọ abẹ ṣe o ká ní àárí ọmọ yìí ni nǹkan tí bàá fojú ẹ rí láyé ẹ ò ní gbàgbé. bọ̀dá Sàámú. bọ̀dá Sàámú ọmọ tó wàá gbé fún yín dáa wọn ti jù sódò. Ah! Ah! ṣé ẹ ráyè yín eh? ah! ṣé ẹ ráyè yín lóde ẹwẹ ń tẹ gbọ́ wọn fún wọn ti jọ ọmọ sódò lẹni pọlọ ló yọ yín. Eh! Eh! ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ǹlẹ́ ọgbẹ́. ayé bọ̀dá yìí ti padà bàjẹ́ fáínálì ṣé yẹn kan dẹ̀ ló bí eléyìí báyìí ẹ̀rí nǹkan hmm, hmm, hmm. ọlọ́run bá yín ṣe tẹ̀ ẹ̀rọ ọmọ yín o. bọ̀dá Sàámú. bọ̀dá Sàámú. ẹ ẹ̀ mọ mi ni. ta ni mi ò mi ò rò pé mo mojú yìí. bọ̀dá Sàámú. no má sọ fún mi pé sọjí rè. sọjí ni ìwọ rè ni bọ̀dá Sàámú bọ̀dá Sàámú ẹ wò nǹkan ti yàtọ̀ gan o in fact site me mo ti ń mo ní ilé méjì ládùúgbò yìí. rílì bẹ́ẹ̀ ni níwọ. mo ní o bùdá Sàámú <laughs> ẹ wo kò sí kò sí gbogbo ìgbà báyìí tí n bá rántí tí mi ò kì í rántí yín mo ti wá yín gan ni in fact ìgbà kan gan mo gbọ́ wọn làwọn ò lè wá rọ̀bù yín ó tún yá o wọ́n tún sọ pé ẹ̀yin gan ẹ̀ ní interest inú àjọ gbígbà mọ́. mo ṣe máa ní interest inú àjọ gbígbà mọ́ nígbà táwọn olè wá rọ̀bù mi nínú àjọ ta ni mo tún fẹ́ máa gbàjọ lọ́wọ́ tọ́lọ́ ti lè kó mi yọ́nú ẹ̀ báyìí hm? mo yọ̀ǹda àjọ ni o. bùdá Sàámú nǹkan ti dá fún mi gidi gan mm. kò dẹ̀ sí ìgbà tí bá dáwọ́ lé nǹkan báyìí tí mi ò kì í rántí àdúrà tẹ́ gbà fún mi gbà yẹn. ìyá rìdíìmù owó àjọ yín ti rẹ́dí o ṣé ṣọ́ọ̀pù lẹwà ṣé kí n máa kó bọ̀ má kọyìn lára láìpẹ́ yìí. ọ̀dà. bàdá Sàámú olóòótọ́ nìyí mm. bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe o ọ̀pọ̀ àwọn alájọ ló jẹ́ pé ẹ bá ti fún wọn lówó ẹ̀ ní rí wọn mọ́. Hmm. ọlọ́run má jẹ́ kémi rírú ẹ̀ láyé mi ogún olóògùn mi ni jẹ́mọ́ ogún tèmi láyé mi kò kì í jẹ́ kéèyàn tẹ́gbẹ́ bó bá ṣe rí òun ni mo ṣe máa ń sọ kò sí wàhálà o. ẹ gbà owó kìíní. ti yín lélẹ̀ two thousand naira. o fún mi. láti inú mi owó ìjólóòtọ́ òun nìyẹn. láti inú ẹ. láti inú mi. mo máa ti yọ owó tèmi lórí owó. ẹ má wọrí. mo lórí ẹ. ti yín nìyẹn ètè mi fún yín òun nìyẹn. <laughs> kò ní bàjẹ́ fún ẹ. àmín. wọn ò ní wá etí. àmín. kì í ṣe pé bóyá mi ò rí two thousand rí mm. àmọ́ toró pé o fún mi pé sáfíìsì mi dáa pẹ̀lú ẹ orí mi mm. dẹ̀ wù ṣá kò ní bàjẹ́ fún ẹ. àmín àmín. a wò tẹ́wọ̀ ẹ bá ń tẹ́wọ́ bá ń tẹ́wọ́ a wò ẹ bá ń tẹ bá ń tẹ ẹ̀hẹ́n wo kò ní bàjẹ́ fún ẹ. àmín. wàá fọwọ́ ìwà fi ṣe nǹkan rí. àmín wọn ò ní wá ètì. àmín. wàá dín ńlá láyé yìí. àmín. mo fẹ́ kó o kọ déètì mi lẹ̀. Mm jọ bínú ṣé mo lè ṣàdúrà fún ẹ pẹ̀lú nǹkan nǹkan tó bá wà lára ẹ. kò sí wàhálà. o ò mind. mi ò mind. ó má bínú jọ farabalẹ̀ ṣá ní sùúrù. lọ́sọ̀ mú kí lè ṣe. ní sùúrù ní sùúrù. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́ sí mi lórí mo ti wà in the mood. mo jò owó. ṣá máa ṣe àmì. àmì ìwọ. bọ́sà yé. kò ní bàjẹ́ fún ẹ o ò ní báráyé fọwọ́ tì í kò sí bó ṣe lè wù kó rí kọ́ déètì ẹ̀ nílẹ̀ wàá já àwọn ẹgbẹ́ ẹ lọ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ two thousand dẹ̀ dàbí two hundred. bọ̀dà ṣé torí wọ́n fẹ́ gbàdúrà fún mi báyìí náà ṣe fi tọ́ba mi lórí jẹ́ gbà tẹ ti gbàdúrà fún mi yẹn báyìí kò sí nǹkan tí bá dáwọ́ lé báyìí tí ò kì í yọrí sí rere lèmi fúnra mi wá wọnú mi pé ó yẹ kí n ṣe nǹkan rere fún yín nǹkan tí mo ṣe ń wá yín káàkiri gbà yẹn nìyẹn ṣe ní international passport. international passport eh. mo ní ẹni mo ní ọ̀gbẹ́ni kan ló fẹ́ gbé mi lọ Gabon nígbà yẹn adé ti plan gbogbo ẹ̀ ó ti sanwó ticket ó ti ń fa ó ti ra àwọn aṣọ kankan kankan kankan fún mi ó dẹ̀ kọ́ laká lọ mo dẹ̀ lọ sùn lé ẹ̀ mọ̀jú ó dẹ̀ di bíá bíi èètì alẹ́ ló dẹ̀ ṣe báyìí ìdí mi ló ń gbà yẹn o ó bá ń gbàdí mi ló bá ní haha Sàámú ìdí ẹ̀ yìí máa ṣiṣẹ́ gan you going to work very well with this bomb bomb ìdí ẹ̀ máa ṣiṣẹ́ gan kí ni mo fẹ́ fìdí ṣe ló bá lò máa gún mi gan mo ní ah! ìdí mi ìdí Jésù ọlọ́ọ̀bá jẹ́ kí n rí bíi bí mo ṣe sá fún nìyẹn èmi ò mọ̀ pé gain ohun tó jẹ́ kí n sá nìyẹn international passport tó gbà fún mi gbà yẹn ó ìwà lọ́wọ́ mi dì sí. ẹ wo bọ́dá Sàámú passport yẹn gangan lèmi need kò ṣáà ti expire. gbogbo tí mo sọ yóò du last year ló wà lọ́wọ́ mi. kò ti expire nìyẹn. kò expire. ẹ wo passport yẹn gangan lèmi wá need <laughs> ṣe rí ẹ máa need láti rí mi ní àárọ̀ ọ̀la níbi eight a.m. èmi àti a gbọ́dọ̀ dẹ́kù. ṣe rí. eight a.m. láàárọ̀ ọ̀la eight a.m. ṣé ìlú iná lo ìwà lẹ́ni ìlú yìí ni mo ṣì wà so láàárọ̀ ọ̀la ẹ gbọ́dọ̀ rí mi èmi àti máa dé kò ṣẹ́rí gbogbo agbára gbogbo àwọn connections mo ní ni máa lò pé ìwé yín jáde wọ́n máa lu ìwé yín yẹn ó máa jáde so a máa ní láti jọ dé a máa jọ lọ sí Dubai ṣe ti gbọ́. a máa jọ dé Dubai bẹ́ẹ̀ ni a máa dé Dubai a máa dé Dubai. ah ọlọ́wọ́ ọlọ́wọ́ ṣé kò sí wàhálà o jọ báwo ni mo ṣe máa rí ẹ báwo ni máa rí ẹ pé. ẹ̀yin ẹ̀tẹ̀ nọ́mbà yín sí ibà. ọ̀gá ẹ jọ ẹ Ah, olúwa o ò ṣé mo dúpẹ́ o ọlọ́run ṣé mo dúpẹ́ nọ́mbà mi rè nọ́mbà mi rè ẹ pè mí ó máa dún sìn. máa pè yín ó máa rìn. jọ báwo ni mo ṣe máa rí ẹ láàárọ̀ ọ̀la. ẹ má wọrí èmi á pè yín màá lè sọ ibi tẹ̀tí màá pàdé mi láàárọ̀ ọ̀la yàbí jọ torí ọlọ́run ọkàn mi ti wà nbẹ gan Dubai Dubai Dubai ah ti ì bá dé Dubai má kọ́kọ́ kán lù mí ni ẹ máa ń rómi kan bẹ̀ tó máa ń ṣú àwọn omi fẹ́ kọ́kọ́ kọ́kọ́ lómi Atlanta blue kí kọ́kọ́ wọ̀nú ẹ̀ lọ. ní Dubai <laughs> ẹ dúró ẹ má ti lọ èmi gan fẹ́ fún yín kan. bẹ́ẹ̀ ni o tún fẹ́ fún mi ní nǹkan. mo fẹ́ fún yín kan bọ̀dá Sàámú. Ah! ọmọ ìmoore kò ní bàjẹ́ fún ẹ òkè lókè lẹ́yẹ ń fọ̀hún wàá máa ga sí i ni ọlọ́run wàá máa lọ sókè èmi mú mi lọ Dubai. ẹ wọ́ọ́. láago mẹ́rin òru òun lo ọ̀rọ̀ tó ń wọ̀ ló wà tani tani. bùrọ̀ Sàámú ah, kí ló ṣe yín ẹ ti jí. irú òun ò sì wúlò nígbà kí ló tó ń dáwọ́ inú yàrá mi láàrin òru ṣé ó fẹ́ kí nǹkan mi jẹlẹ̀ ni ṣé mi ò tilẹ̀ kò yín ni. bùrọ̀ Sàámú ẹ karùn tí mo mú wá sí ìbàyí nìyí tẹ́ ẹ̀ ń sùn irú òun lẹ̀ ń sùn yẹn òun kú ẹ wá sùn bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀ tẹ́ mọ̀ kó yàn wọlé rárá. mo yẹ dà mo rò pé lọpọlọ ni ká tiẹ̀ sọ pé mo gbàgbé pé mi ò tilẹ̀kùn o dáwọ̀ nú yàrá mi láàrin òru o lè tún sọ fún mi pé jẹ́ mi ò sùn ni ìwọ ògùn aago ni aago mẹ́rin lóru. past four la wà. ọ̀nà ni mo sọ fún òṣèlú máa wọlé ní past four lóru orí ẹ̀ ò pé ni past four ìrọ̀lẹ́ four ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́. aago mẹ́rin ìrọ̀lẹ́ ni yẹ́ẹ̀ ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ayé mi two minutes kan wọ́n dàdí two minutes kan ayé mi ti bàjẹ́ sọjí ti pè ah, mo sùn látànà ní òjì títí di ìrọ̀lẹ́ yìí ni mo ti sùn. Ah, irú òru oṣù wo ni mo sùn mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ dẹ̀ ń sunkún báyìí ẹ̀yin àgbàlagbà. Ah, ah. ayé mi ti máa jẹ́ ayé ṣe mí gbogbo ni ta ni mo ṣe ìyá dájú ẹ ṣàánú mi. ẹ wò bùrọ̀dá Sàámú èyí lẹ dá gbèsè tẹ́ ẹ jẹ torí ẹ̀ ni mọ́ èmi ṣe ni kí n wá sí ibà nísìnyí kí n wá gbà ayé mi ti bàjẹ́ ọmọ ẹ̀dẹ́ ni pé kí n dé láàárọ̀ ó ní kí n dé láàárọ̀ kó o dé bá èmi àtòwò àlejò bá lọ sẹ́kù àlejò lọ Dubai ẹ̀wọ̀n tí mo bá yé mi dé báyìí ṣé tí wọ́n ti lọ Dubai wo lórí burúkú ní gbèsè kan bá wọlé ayé mi ti bàjẹ́ àìlọ́dún bá mi jẹ́ kó ní gbèsè bá wà ah! ẹ wo ẹ sọ kò sí tẹ́ jẹ́ o. ẹ rí rẹ̀ ayé ayé. Ah, báwo ni mo yẹ máa pè sọ yìí mi dẹ̀ ní credit láyé mi ní credit báwo ni mo pè sọ yìí ah, mo sùn látàná mo jí láago mẹ́rin ìrọ̀lẹ́ mi ayé mi o báwo ni ah, báwo ni mo máa pè sọ yìí láyé mi báwo ni mo máa pè sọ yìí láyé mi. alàgbà wọn sọ pé ẹni pé kí n wá bẹ́ẹ̀ni ẹ dìde kẹ́ jókòó. mi ìjókòó bó wa ókè bá. rásà mú mo ní kẹ́ dìde kẹ́ jókòó. mo wà ókè báyìí. rásà mú kí lè rò kó fa ohun tẹ́ fi ń sùn káàkiri àdúgbò gúlìbì gúlìbì lèmi pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ mò ń rí mi pé gúlìbì ni àbí gbogbo ẹrù tí wọ́n jókòó yóò rí gbé ọgùn ẹlẹ́dì ibi ìjókòó ah, tí mi wọ́n bá mi jagun ni àti lùsì kó tó pọ̀ lórí ọ̀rọ̀ burúkú tí mo sùn káàkiri yìí ó sì sún mí ọ sì sún mí ọ. thank you jesus ẹ díjú ẹ jẹ́ ká gbàdúrà jehovah jehovah jésù kristi jésù kristi. kódà Sàámú ẹ máa sọ pé mímọ́. ẹ máa sọ pé mímọ́. Jehovah. Jehovah. Jésù Kristi. Jésù Kristi. Máíkẹ́lì mímọ́. Máíkẹ́lì mímọ́. Bàbá wa gbẹ̀yìn ga. Ọlọ́run ìwọ ló ti ń fi ogun tó ń ja ayé bọ̀dá Sàámú wọ̀n mi. Mo fẹ́ kí ìwọ Ọlọ́run kẹ́ fi wọ̀n mi délẹ̀ lórúkọ Jésù kò ṣe bẹ́ẹ̀. Àmín o, àmín o, àmín o. Gbogbo ogun tó ń ja bọ̀dá Sàámú pátá èyí tó fara pamọ́ ó yá ọlọ́run ẹ ṣí wọn. àmì o àmì o. gbogbo ogun tó fara pamọ́ nínú ayé bọ̀dá Sàámú olúwa ó yẹ làwọn wá. àmì o. kò rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀. àmì ìlọ́lọ́run sọ torí àwọn ògùn mi ẹ̀dí ìyájájú ọ̀gá àgbà ọ̀gá àgbà ní láńbọ̀ tó burú jẹ́ ó lè ní ṣé kì í ṣàwọ̀. bọ̀dá Sàámú. ẹ ìyájájú yìí. mo fẹ́ kẹ́ ẹ ronú yín ní àròjinlẹ̀ kẹ́ ẹ ro nǹkan tẹ́ ẹ ṣe lójú tí ohun tó dáa ni láti fi ran àdúgbò lọ́wọ́ àmọ́ nǹkan náà ẹni tí ò bá láyà kò lè dánwò. bẹ́ẹ̀ bá mi sọ yìí ọpọlọ mi náà rewind ah, orí mi dẹ̀ sáré rewind kí n ò ṣe tó tí mo fẹ́ fi ran àdúgbò lọ́wọ́. ayé mi á tòrò mínímíní ayé mi á tòrò mínímíní tètè ní àkókò lágbàlá ayé mi kalẹ̀ o mínímíní ah, ayé mi á tòrò. kí ni ìtumọ̀ eléyìí lójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá àbírú kí lè lè ba ìtòrí ọlọ́run ní ìṣe pásítọ̀ dépò tá a bá sọ pé ẹ fẹ́ dán mi wò á kí ni ìtumọ̀ eléyìí ó sì wá jẹ́ pé gbà tí mò ń rìn bọ̀ gángan ẹbọ ìfresh ẹbọ ìfresh wọ́n ṣe ẹgbẹ̀bọ ìsílẹ̀ ni lójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá ẹ fẹ́ ba iye àwọn èèyàn jẹ́ ládùúgbò irọ́ lẹ̀ pa kò lè work kò lè work má ba yé ẹ̀jẹ̀ ráúráú ni pẹ́ ní kíni mọ́ mọ́ mọ́ kọ́rí kókókókó kóra dà sọ̀hún lójú ọ̀nà táwọn èèyàn rìn wọ́n wá lọ́ọ̀rẹ́ yín wọ́n lọ́ọ̀rẹ́ yín òṣì àti fùfù àbí fùfù kọ́ì ṣé fùfù kọ́ì àtẹ̀yìn orí yìí ti bàjẹ́ dànù. mi ó sì máa ń gbébọn sójú ọ̀nà yẹn ni mo rántí mo lè dàrí pé mo lè dẹ́bọ̀ ọ̀nà. Hmm. bùrá Sàámú ibi tó gún ti gbà wọlé tó ń jà yín gangan nìyẹn ohun tẹ́ ṣe ní ọjọ́ sí òun ló fa ogun tó ń ja ayé yín ká níbẹ̀ ṣe rí kẹ́tí rọra kọjá lẹ́gbẹ̀ẹ́ kẹwàá máa bá ti yín lọ àfojúdi tó ṣe yín òun ló fà tẹ́ fi fojú kó ogun olóògùn tó bá wá jẹ́ wípé ẹ súnmọ́ lọ́rùn ni ẹ bá ti rí èèyàn kan tàbí méjì tí bá ti sọ fún yín pé kẹ́ gba àwẹ̀ àti àdúrà kí ogun ológun má bàa dìtì yín ó dàbí pé ọlọ́run nífẹ̀ẹ́ mi mi ni mi ò nífẹ̀ẹ́ ọlọ́run. ó ga o ah, òrùn jẹ ìrànràn bíi pé kò ní wọlé mọ́ rárá rárá rárá. bọ̀dá ẹ jẹ́ gbàdúrà dàda kí wọ́n lọ rẹ̀ rẹ̀ lẹ́rù ṣé tí gbọ́. Ah, bàbá ẹ ló máa rẹrù ẹ lẹ́rù bàbá ẹ bàbá ẹ olórí òpè orí bàbá ẹ ti bàjẹ́ orí òpè rárá bàbá ẹ ni kò lọ sọ fún pé kó má rẹrù ẹ lẹ́rù. Ah, Ah, òkú kí ló pa yín pọ̀. àṣé ah, kìí ṣe pé wọn mọ ìtútù ríran sí wọn dọlápọ̀ ṣe tútù ríran sí wọn àbí ọlọ́run agbá mi lọ́wọ́. bàbá lákùn bàbá ẹ lórí ìrànṣọ orí yín ti jọ bàjẹ́ ìwọ àti ìyá ẹ tẹ́jọ́ lọ ìlẹ́jọ́ máa rẹ̀ rù ẹ lẹ́rù ó rí. ibo ló ti ráwọn ọmọ ìmèrè ládùúgbò yìí mo ti mark ojú ẹ ojú ìwọ àti ìyá ẹ mo mark ẹ̀yin méjèèjì. Hey! ọmọ yìí sọ fún mi mi ò kà á pọ́n ni hmm mo fojú di ọmọ yẹn ni mo fojú di ah. ọmọ kékeré yẹn pé irú ọmọ kékeré ló ń bá mi sọ mo tún jẹ́ pé fún bàbá ẹ. bùdá Sàámú ọmọ kékeré tẹ fojú di ẹ eh. o gangan lẹni tí Ọlọ́run rán sí yín. Ah. ṣùgbọ́n ìwà àfojúdi yín ni ò jẹ́ kẹ́ létí ìgbọràn. Ah. ṣé rí nílé ayé yìí kò sí ẹni tí Ọlọ́run ò lè rán síyàn ó lè lu ọmọ kékeré ó lè lu àgbàlagbà nínú ilé ọlọ́run máa ń rán ọmọ kékeré ọmọ ìkókó sí àwọn òbí rẹ̀ tó jẹ́ pé a máa ké ké ké ké kò sí ohun tó lè ṣe fún kò ní dákẹ́ igbe ìwà àfojúdi yín gangan ló fa ogun tó wọnú ayé yín. tí mo fi ń sùn káàkiri. bẹ́ẹ̀ ni. tí mo fi ń sùn káàkiri. ẹ jọ pé ẹ jọ pé ọlọ́run mo ti gbà nípa bùgúdì ló bà yé mi jẹ báyìí tí bàdé mi pé mi lè lọ bùgúdì kòkó bẹ́ẹ̀ mọ ẹjọ ẹjọ kí ni màá jẹ òun ti kú mi o. ẹ má sùn. ọkùnrin mi tó bá ti kú mi bẹ́ẹ̀ má sùn sílé ti ní. ẹ má ti sùn. mo ti sùn ní rẹ́lùwẹ̀ẹ́ rí rẹ́lùwẹ̀ẹ́ rẹ́lùwẹ̀ẹ́ mo sùn báyìí rẹ́lùwẹ̀ẹ́ bọ̀ wọ́n sáré fàmì kúrò ní. bùrásà mi ah! àtúnṣe ṣì wà lọ́dọ̀ ọlọ́run. okay ẹ máa ní láti wá sí àyíká a máa wà nínú ìgbélé àwẹ̀ àtàdúrà a máa fi àdúrà jágun gidi gan kí ogun yìí lè ṣẹ. èyí mo dúpẹ́ kò sí wàhálà ṣèbí níjọ́ sí rẹ̀ ṣèbí jọ́ọ̀jì yìí ló wà bẹ́ẹ̀ èmi ẹ̀ máa lọ síbẹ̀ báyìí báyìí máa lọ sùn sínú jọ́ọ̀jì mo ti wà láyè káwá kì í sí. ẹ já gbàdúrà. Jehovah. Jehovah. Jésù Kristi. Jésù Kristi máìkẹ́lì mímọ́. máìkẹ́lì mímọ́. adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run. ọjọ́ yẹn ló máa gbà tí n bá béèrè owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. oṣù bá tán mo fẹ́ gbowó mi. oṣù bá ti tán mo fẹ́ gbowó mi. oṣù bá parí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 owó ìjó pàtó sórí ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi má jẹ́ kó súnwọ̀n fún wọn lówó wọn bóṣù bá ti tẹ̀ mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi fún wọn lówó wọn ò sàmú o. ṣe oṣù ìgbà tán mo fẹ́ gbowó mi. Ságbó máa gbó máa gbó máa gbó. Ságbó alájọ. Máa gbó máa gbó owó mi bó pẹ́. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa máa jẹ́ ká fi ìjà parí o. Máa gbó máa gbó owó mi bó pẹ́. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pojú ojó lóòótọ́. Máa gbó máa gbó owó mi bó pẹ́. Èrè lójú òwò orí kojú òwò wálé ríre.